A cabo, C Office of the Residential Tenancies OLT ní kékeré. Ṣé landlord lẹ jẹ́ àbí tenant lẹ jẹ́ ní province Saskatchewan? Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ gbúdọ̀ fara mọ́ òfin Office of the Residential Tenancies. Office wa jẹ́ ẹ̀yà lára agency government ta provide information fún public a provide rights at responsibility landlord àti tenant office wa máa assist landlord láti secure investment wọn ní Saskatchewan a dẹ̀ máa assist tenant láti mọ right wọn èyí yìí la rí nínú the Residential Tenancies Act of two thousand and six nínú legislation wa àti highlight responsibility landlord àti right tenant nínú residential unit. why uh, office wa máa try láti assist um, landlord àti tenant tó bá ti misunderstanding ṣùgbọ́n ọ́fíìsì wa a kì í settle dispute láàrin um, tenant àti landlord tí wọ́n bá kì í ṣe ibi tí wọ́n ti ń sùn. ọ́fíìsì wa ò kọ́ àwọn residential units bíi hotel hostel, um, vac vacation accommodation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a ní ọ́fíìsì méjì ẹyọ kan ní Regina ìkejì dẹ̀ wà ní Saskatoon ọ́fíìsì wọn wà open during business hours nine a.m. láàárọ̀ a dẹ̀ máa ń close ní four thirty nírọ̀lẹ́ láti Monday sí Friday. a máa always encourage landlord àti tenant kí wọ́n resolve issues láàrin ara wọn ṣùgbọ́n tó o bá lè resolve ẹ̀ ìkan nínú wọn gbọ́dọ̀ file application pẹ̀lú wa a dẹ̀ máa jẹ́ kí independent hearing officer láti decide um, bí issue yẹn ṣe máa wà resolved a fẹ́ kẹ́ mọ̀ wípé a kì í gbè lẹ́yìn ẹni bóyá landlord àbí tenant a máa ń dájọ́ depending on evidences tí ẹni tó bá submit. Uh, tẹ́ fẹ́ more information ẹ jọ ẹ lọ sí website wa www.saskatchewan.ca forward slash ORT láti get more information. Ẹ ṣé.